tún rédíò owó ti àti pé ó tún ti ẹfẹ̀ lọ́sà mẹ́rin sùn lẹ́ka jàre lọ ó tún ẹfẹ̀. Ahmed Bashir Adéwálé. Bára ẹ jẹ́ Sàlájà. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Rúkà Àgbà fans club. Àwọn tó ń pa nípa Alájà. Báwo lè rí ara ọ̀rọ̀ tẹ́ bẹ̀rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ìyàlẹ́nu tó dẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn fún èmi personally. mo jí pé kí n lọ kírun ó ní mo rí miss call rẹpẹtẹ even ẹni tí mi expect kó máa pè mí wọn ló pè mí so bó ṣe pè mí mo pè padà níṣẹ́ mo gbọ́ nǹkan tó ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n níṣẹ́ mo gbọ́ pé Alhaja Ruqayya ni wọ́n dákẹ́ ìyàlẹ́nu ló jẹ́ fún mi torí alájà jẹ́ bíi ẹnìkan tí èèyàn lè sọ pé bóyá ìran ro ìkan ikú kan fifty years to this time ọlá ibẹ̀ lọ lára rẹ̀ ìgbà tá a lè sọ̀rọ̀ last mo rò pé ọ̀pọ̀lọpọ̀ náà ló máa rí mi social media ni wọ́n hack whatsapp nọ́mbà mo rí lórí fóònù mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe rí lẹ́yìn ìgbà alájà tó wá pè mí ìpèsè àmì ṣe orí nǹkan báyìí lórí fóònù ẹ̀ o mo ní mo rí tọ̀ àwọn ọmọ ń pa ẹ o ó ń yà wá lẹ́nu pé ó lè ṣẹlẹ̀ so alájà dẹ̀ jẹ́ ẹnìkan mo kọ́ ọgbọ́n tó pọ̀ lára alájà àti wà ń sìn kò ń ṣe ọdún kékeré kò ń ṣe ọdún kékeré tá a ti wà alájà òun fẹ́ ẹni tó bá jẹ́ pé ó jẹ́ gbọ́ yìí sọ yìí alájà òun fẹ́ ọ̀rọ̀ tó bá lè sọ lójú ọlọ́rọ̀ má wulẹ̀ dá sọ even eléyìí tó bá jẹ́ pé ó wáyé pẹ̀lú alájà tó bá wọn lójijì ẹni mọ̀ pé wọ́n wà ní conference call alájà àti wọ́n ti gbọ́ tẹnu tiẹ̀ o wọ́n wá tún pe ọlọ́rọ̀ yẹn ìwò dẹ̀ nímọ̀ pé ni ẹ wà online wọ́n connect papọ̀ ni so from there alájà máa get facts tó fẹ́ get lórí ọlọ́rọ̀ alájà díẹ̀ tó simple gidi gan so simple n tó bá fẹ́ nínú ayé ni anything tó fẹ́ àfi tó bá jẹ́ kálájà gbọ́ ọ tó bá jẹ́ kí alájà Rukaya kan gbọ́ gbogbo ọ̀nà tó máa fi bọ́ sí ó ní alájà náà máa san fún ẹ wọ́n jẹ́ ntán rọ̀lẹ́gbẹ̀ẹ́ kò sígbà tó dé bí àfi tí wọn tó bá bá wọn lé lóṣẹ́kù ó wá dé ilé alájà ó wá ní wọn àjẹ́ kó wọlé ta lẹ́ni náà even ara surprise tèmi ti ṣe ní àwọn tí wọ́n fẹ́ pè wọ́n mi ì sọ fàlàjà àmọ́ kàn alájà ni pé mi ń bọ̀ mo dẹ̀ mú wọn wọlé tàdé mi pé ọ̀pọ̀lọpọ̀ olórin àtolórin ti mùsùlùmí ni o àtolórin fújì ni o wọn fà ìgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kéèyàn kàn mú àlejò lọ bá wọn lé just like that pẹ̀lú pẹ̀lú gbogbo ẹ̀ náà alájà máa ní ah, ṣàmẹ́ kí ló dé báwọn sọ̀rọ̀ tó bá ti sọ fún wọn èmi náà mo sọ ibi tó bá ti wà èmi náà mo wà ń bẹ̀ oore náà pọ̀ lẹ́nu àná yìí mo gbọ́rọ̀ kan tẹ́mi gan tó gbọ́ rí lẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ alájà kí lọ̀rọ̀ náà because àwọn fans club Rukayat Gawat fans club wọ́n wá ṣe prayer and bíbá ìlànà ìgbà tí mo délé ni mo gbọ́ tí ìyàwó lé mi gangan ló ń sọ fún mi pé òun gbọ́ nǹkan kan jẹ́ kí ni nǹkan náà ó ní bàbá yẹn tó ṣẹlẹ̀ sí bàbá yẹn ló sọ bàbá ní ìhà tí alájà gbà kọ sáwọn ó jẹ́ ìhà tí ó ń dùn ó ń dùn àwọn ọlọ́kàn pẹ̀lú nǹkan táwọn gbọ́ pẹ̀lú alájà yìí jẹ́ kí ni ìhà náà ní alájà lọ sí ìlú náà bàbá yẹn jẹ́ bí àfa alájà wa lọ sí ìlú náà alájà wa rí obìnrin yẹn lẹ́gbẹ̀ẹ́ títì tí ó rẹ obìnrin yẹn ó ti jẹ́ tó ń ṣe bíi agánigan ah, alájà máa rí alájà máa alájà máa padà sọ bàbá yẹn gbà ah, kí ló ṣe obìnrin bàbá yẹn ló wá sọ fún alájà yìí pé ah, ẹni yìí nǹkan báyìí báyìí atẹ́gùn báyìí ló fẹ́ fẹ́ sí o àwọn ẹbí ẹ̀ bóyá kò sówó tán máa fi tọ́jú ẹ̀ alájà bá béèrè lọ́wọ́ bàbá yẹn pé èló ni ó máa tọ́jú obìnrin yẹn bàbá yẹn wá sọ lẹ́yìn ìgbà yẹn alájà wọn máa ń béèrè pé woman yẹn o ṣé bàbá yẹn máa ń rí nígbà tí bàbá máa sọ fún alájà bàbá yẹn sọ fún alájà yìí pé obìnrin yẹn o kódà kò sí nàìjíríà mọ́ báyìí sí abroad ló wà ẹ dákun ẹni tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹni tó wà lábroad ṣé àwọn afẹ́ sọ pé ròyìn bẹ́ẹ̀ yẹn ó ń ṣe ẹni dáadáa kọ́ ni nǹkan tó ń ṣe káàkiri àgbáláyé ìta gbọ́ nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ ìta gbọ́ tó jẹ́ pé ó jẹ́ oore tán ṣe fọwọ́ ọ̀tún tọwọ́ òsì ò mọ̀ sí i so alájà ò ń ṣe ẹni tí ó jẹ́ pé ikú wọn kò kò kò jẹ́ ẹni tó dùn lọ́kàn gbogbo èèyàn ló dùn ó dùn everybody púpọ̀ kódà RGFC fans club generally home and abroad ó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa púpọ̀ ọlọ́run bá láàánú jùlọ ó jọ kó bá fi ọ̀run kẹ́ kó bá fọ yín kó bá ṣàforíjì fún wọn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ mọ́ṣẹ̀ àti tí wọ́n mọ̀ mọ́ṣẹ̀ kọ́lọ́run yọ gbogbo tọ́lá tànàbẹ̀wá Muhammad kó bá wa mójú kúrò ńbẹ̀ níbi àṣìṣe wọn kọ́lọ́run wá kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n ju bí a ṣe ń ṣàdúrà fún wọn lọ. fans club alájà lẹ́yìn ikú wọn ló máa ṣẹlẹ̀. àdúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ yìí RGFC kò sí nǹkan kan tó ṣe RGFC o alájà ló lọ RGFC ò lọ hmm. ó bẹ̀rẹ̀ látòrí national missioner wa àfáà wa abdulhakeem al-ilawi wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ tí gbogbo àwa tí a jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀ náà táwa náà dẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ pé alájà ló lọ o rgfc nǹkan kan ò ṣe rgfc so rgfc ó dúró gẹ́gẹ́ bó ṣe dúró tí ó sì dúró tí ó sì yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ojúṣe alájà a lè ṣe bọ́yẹn ń ṣe lóòótọ́ o a lè ṣe tó wọn o but lágbára ọlọ́run àtìlẹ́yìn ànábì ọ̀pọ̀lọpọ̀ ojúṣe wọn àwa náà máa gbìyànjú tá a máa fi ṣe sàárà fún wọn bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.